وعليكم السلام ورحمة الله وبركاته أسأل الله جل في علاه أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وأن يزيدنا جميعا توفيقا وسدادا ورشادا ولما شافي واسكم كذا هذا هو برنامج يا طالب العلم هو برنامج علمي شرعي ثقافي أسبوعي ìjókòó kan ní tá a máa ń jọ ní gbogbo yom alkhamis òun là ń jọ báyìí ná táyípadà lè bá lọ́la tó sì lè pẹ́ gbà ní kò tó bá a àmọ́lẹ̀ kan lọ́sẹ̀ àrípa bùkátà sí ìjòkó yàtọ̀ ìbàlẹ̀ ẹ̀lú rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ وفي هذا البرنامج نتناول فيه توجيهات وإرشادات وتنبيهات كبار أهل العلم لطلاب العلم àwọn tá a máa gbé yẹ̀wò ń bẹ̀ náà àwọn ìta ojú ẹni ọkọ̀ bí dáadáa tààrà àwọn àkọsílẹ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn kìbáàrú ahlil ilm látọ̀dọ̀ àwọn àgbààgbà fà tí wọ́n wá ń wí fáwọn adájọ́mọ kí ó nínú ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́mọsáfìmọ̀ yẹ gbogbo wa. ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó tàbí páàrí fi ṣèjoko yá tọ́líwẹ̀lẹ̀ ẹ̀lú sábà bíi pé gbogbo àdámàpá ń bẹnu ọ̀dídé àwíẹ̀kọ́ tó àwọn abẹ́lẹ́ àwọn Allah subhanahu wa ta'ala ìwọlé wa padà yìí náà ọlọ́mọṣàdọ̀ ọ̀rọ̀ fàlùmọ́ríkà ṣe ká tó wá lọ fún ọ́tìlà wa ká má gbàgbé pé ibi abọ́rọ̀ díjọ́ náà àlàyé tá ń al-imam muhammad ibn idrisi ash-shafi'i ibn idrisa ash-shafi'i rahimahullahu rahmatan wa rafi'a ọlọ́mọdé àbáwá kẹwọn ẹsẹ̀ lé orin wọn olàwà náà ń dú pé bó olàwà náà ṣe fẹ́ dì bẹ́ẹ̀ irun tí ìmáàmù Ṣáfi'í sọ ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ kéwú ìgbà wọn ni wọ́n ló lè sọ rú ẹ̀ pé ilmi ma'i haythu ma ya mamutu ya mufaruni qalbi wi'a'un lahu qalbi كان العلم في معي أو كنت في الكون كان العلم في الكون أو كنت في الكون كان العلم في الكون إن كنت كنت في البيت كان العلم في معي أو كنت في الدنيا كان العلم في السوق أو كنت في السوق كان العلم في إلى irú ọ̀rọ̀ tí Imam Shafi'i sọ alayhi rahmatullah bóò lẹ́nu tí ẹnu ti gbàgbọ́ ẹ̀ àkọ́kọ́ bá ti wà ìṣẹ́nu rẹ̀ gbà báyìí ẹnu rẹ̀ ò gbá ayú ẹ̀kọ́ ẹbó lẹ́nu rẹ̀ ló ti gbà tí wọ́n náà lè jòkó tọ́ ìṣọ́ pé ẹ̀mí máa ẹ̀ àìsọ̀ máa قلبي وعاه له لا قدر إن كنت في البيت كان العلم به معي أو كنت في السوق كان العلم بالسوق أو كنت في

lábàtẹ̀nà sọ́rọ̀ kéèṣe ní àpò títẹ́ yà máa ń kó tíra tí wá ló kó máa tèmi sílé ìrèṣe inú sẹ́ẹ̀bù ni máa tèmi wà kálbí ìwé àárùn lábàtẹ̀nà sọ́rọ̀ kárílẹ̀ mọ́ wà ká inú lé tí mọ́ wà náà ìmọ̀ náà ti mọ̀ bẹ́ẹ̀ àwọn kan tó fi sókè ká Thank you oníkáṣì lọ́jà náà mo bá wà mo wá lọ́jà yìí kan bùkátà kan gbé mi lọ kí n lọ rí rajà ìmọ̀ náà ó sì mọ̀ bẹ́nu kínú ọjà yíò ní pé òun bá lé ayé ara òun dé wípé ẹn bá ti rí òun báyìí kí ló rí òun ìmọ̀ níbi òun bá ti dé òun kí ló dé òun ìmọ̀ níbi òun bá jòkó sí kí ló jòkó òun ìmọ̀ قلبي وعاء له لابد صندوق قلبي وعاء له لابد صندوق ما بغير كان العلم به معي أو كنت بالصدق téèyàn bá wà téèyàn bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìmọ̀ náà ló yẹ kíkí ní máa wà a ti wá fún wa láwọn ọ̀rọ̀ kan tí ìlànà táwọn àfà náà rìn táwọn gẹ́gẹ́ fi di ìmọ̀ tí wọ́n náà bá wá fẹ́ di ìmọ̀ kó é e pé ti rí ọba yìí ká ní ìmọ̀ sọ pé ẹlòmí ìbéyẹ̀ bá rí báyìí ẹ̀rọ̀kẹ́ ń mm, mm, àgbà kò dé ayébẹ̀ẹ̀kọ́ ni ẹlòmí bá tó ní wàhálà tó bá ti di kí ní wọ́n wì wàhálà dé ibi tó bá ti dé báyìí kí ní òtẹ̀lẹ̀ mẹ́ àwọn yóò máa kò ní pé òmúkọ dé òórùn dé sọ́wọ́ ìwọ́n náà ti bọ́rọ̀ ara rẹ̀ débi a ti fún aláwọn tawjihat táwọn àfáà fún wa àtàwọn irshadat táwọn àfáà fún wa abúwá bẹ́ tẹ̀síwájú lórí náà inú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tí ma ó fi di bárakú fìyàn lára ó ní àtàdáròjò fi talab kí mo pé àtàdáròjò fi talab fi talab àtàdáròjò fi talab fẹ́ kọ́mọ̀ tó fẹ́ kí mo mọ̀ pẹ̀lú rẹ̀ títí lọ láíláí ò ní pé máa kọ́ mà ní díẹ̀ díẹ̀ kí mo pé mi gbọ́ o máa kánjú ìmà láti kí ni mọ́sàárẹ́ wo pé ah èmi náà fẹ́ dìkíní kan lẹ́ẹ̀kan náà àpò pọ́síkò gbogbo àwọn tó ríkà mọ́ dárúkọ wọn ní ẹ gbọ́lá náà ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà kan náà bọ́ wà ní stage wọn mọ̀ kankan ìgbà tó yá wọ́n mọ̀ kẹ̀rọ à wọ́n kọ́ mọ̀ ọ̀rọ̀fún ìjà ìyà eléyìí alif eléyìí bá alìmọ́ ní bá ta sa ja ha kọ da ra rọ za yi sa bá ti rọ́ ọmọ nù sọ́rí bá ti wá mọ̀ tán mọ̀ yóò gbà a bí bá bá bú bì bá bá bì bá ti ọkọ̀ ọdún mọ̀ yóò náà ìgbóyá àwọn amọ̀kẹ̀rọ à

tí bójú wọn náà bá gbọ́ báyọ̀ ní ẹ́ àwọn ọmọnú abádárúkọ al'imam al-Bukhari kí ládárúkọ ohun abádárúkọ al'imam Ahmad ibn Muhammad ibn Hanbal kí ládárúkọ ohun abádárúkọ sheikh al-Islam ibn Taymiyyah al-Harrani kí ládárúkọ ohun ibn Qayyim al-Jawziyya Muhammad Nasir al-Albani Muhammad ibn Salih al-Uthaymin Abdul ibn Baz wọ́n wọ́n ti ń pè ìmọ̀ bóòlù kọ̀ tẹ́lú قال سليمان براء الخطابي قال سليمان بجمزوري علمي معي حيث ما قلبي وعونه wá lè wọnú sáfútà dákọ̀ ọ̀hún àfi ká múra sí lẹ́yìn gbogbo tá a ti kọ́ sẹ́yìn àtúgbòǹdé a tún wá múra sí àtàdáròjú fi bàlá kí mo pé ó àtàdáròjú fi bàlá ọ̀rìbálùkù á ní pa ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni àwọn àbáwà máa ń lu gbogbo àyè ọgbọ́ látàrúkà bónà tọ́bà kan ní kẹ tó lè pèlè kan ẹ kọ́kọ́ lo ìpèlè kan dákùnjọ tí màmá rẹ̀ àgbàbá rẹ̀ bí ọ ṣéjọ́ náà lọ kí wọ́n ti dè ìwọ̀ àwọn stéèjì kan wà tí wọ̀gùn mọ̀mọ́ o jẹ́ ọkọ̀ wà kan jẹ́ pé inú ló inú níjọ́ tó wà lára inú yẹn bí omi lọ́kọ̀ ṣe wà in the first place omi tó máa ń omi tó yóò kí fẹ́ kó stéènù inú omi ẹ lọ́kọ̀ jẹ́ kòkòrò kan ní ẹgbàá náà kòkòrò invisible kokoro kòkòrò ló wá ń develop ó máa remain ní omi yẹn remain bẹ́ẹ̀ for a very long time tó bá yá ó máa tún change ó máa di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà tún ti ádàbí ẹ̀jẹ̀ tó to tó bá yá tún change á tún di ẹran ẹran yẹn máa dàbí sọmọ tó bá ń jẹun ẹran tó fi mọ́ ń jẹ ráìsì yẹn kó ti wá fi ń jẹ tíráìkì ní ẹ̀jọ́ kan wọ́n ti jẹ rẹ̀ mọ́tì gbé mi kọ́ wáyé jáde lẹ́nu ọtí àyẹ̀mà bọ́ọ̀tì nínú ẹgbẹ́ ọ̀gá jẹ́ àyẹ̀mọ̀ bó ẹni tí mo ní ọyọ́ ń dọ̀sán bẹ́ẹ̀ kó ọjọ́ kó wá òkè á ah, irú wọ́pù rubbish ọ̀rẹ́ ẹ̀ sọnù sọ́rí wọ́n sọ pé wọ́pù rubbish but bọ̀dí ọkọ ní ọ̀dà bí ẹran tí yẹn ti ṣe kíni kan ti báyìí ẹran tó ti jẹ wọ́n wá ní kàlàkàlà kàlàkàlà àti kàlàkàlà tó rí o ọlọ́fẹ́ fi yọ apá ó fẹ́ fi yọ ẹsẹ̀ ó fẹ́ fi yọ ẹnu ó fẹ́ fi yọ ẹ̀pẹ̀ ó fẹ́ fi yọ ojú sórí gbogbo ẹran ẹran yẹn náà máa wá expand àmọ́ expand tó bá yẹ ó máa padà tóbi bí ìkàwọ́ báyìí ṣe bí dédé àtẹ́lọ́wọ́ tí mo rí orí ẹ̀ ti wà mẹ́ kékeré ọwọ́ kékeré inú kékeré ìbá o ti ní skin skin yẹn máa light pépé ìyẹn a máa rí bí ọ̀fun ṣe ń develop nínú ẹ̀ èmi ti rí oyún oṣù márùn tó bàjẹ́ dúró kí n má ti mọ̀ sọ ẹ̀ oyún oṣù mélòó oṣù márùn wọn ń tara wẹ̀ fún gbogbo ìtọ́ló ti kéṣe lára bọ̀ ojú àtẹ́lẹwọ́ báyìí lọ ó lè lápá ó lè lẹ́sùn gbogbo ìwárí kékeré kékeré kékeré inú yẹn a máa develop a máa develop a máa develop nígbà tó a máa bí báyìí a máa bí yóò òpó lòní tẹ́fìlà ọmọ kókó àgbọ̀mọ̀ kókó yẹn a tún máa dàgbà tó bá yá a máa sọkó tó bá yá a máa dẹ́ni tó bá yá kò ní ọkọ lè jẹ òkèlè kò ní lè jẹ bàtà àmàlà àti ráì tàbí tó bá ní padà yá ń a tún máa jẹ a máa jẹ bá ní padà wá di ẹ̀ bá ṣàwé ẹ̀bà nísìnyí kò sí ẹnìkan lọ́wọ́ ẹ̀bà òkín jẹba O máa ń jẹ láàárọ̀ wọn jẹ lálẹ́ wọn jẹ ní ọlọ́wọ́ yóò mọ́ jẹ ìdájú kẹta tó kí bá jẹ so látẹ́rẹ̀kàbùn náà tọ́bà kan ìdásígbọ̀nù ṣúwárí gbogbo stéjì sí ẹ̀pá ṣù yẹn tó báyà ọmọ arákò tó báyà ọmọ rìn tó báyà ọmọ sáré tó báyà olójú eré tó lè sá tó báyà wà wá dìbò tí wá dìlé ní gbé tí wá dìyò títì dókùn ẹ̀rùn sọ pé ìwọ ń ṣe báyìí ó tún wo àwọn àkànṣe àwọn àkànṣe ìdìbò àkàn àbí àwọn náà tún wo pé àwọn àkànṣe ti di àwọn kan náà fi àdá ọdún pélé àwọn tó wà pé ah èmi náà ṣe rí báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o tẹ́lẹ̀kẹ́ ìtẹ́mi àti ẹlẹ́ ṣe kọ́tà táwa lè fò tọ́ba di iṣẹ́ ẹ̀yin ọmọ mi ẹ dákun ẹ gbé mi kọjá ẹ dákun ẹ gbé mi kọjá bí mọ̀ náà ti rí nù látẹ́rùkàbónà tọ́bà kan sọ́rí ẹni tí ò wá ní nímọ̀ tí ma rí ò ní jẹ́ pé yóò di ìlú mímọ̀ yìí òun lẹni tó bá wá wò pé òun ò fẹ́ pass through àwọn tọ́bà kan síjìs yẹn kó wá ní òun kàfẹ́ tẹ̀kan náà bí òun kà dé ibùn tèmi àní inú ọ̀rọ̀ Qur'an ìí òun kà di Sudais òun kà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀dì mìíṣáwí bá ń kọ àwọn ilẹ̀ tó wà lọ bèèrè ìtàgbéṣí wọn gbọ́nà dínbọ̀ na tẹ́rìkà bónà tọ́bà kan gbogbo ẹni tí a bá wá ìmà ó bùkátà sí àtàdárújú àtàdárújú sọwárí ìmọ̀ yìí àwọn èèyàn kan mọ́ wá ń sáré káwọn fẹ́ mọ́lọ̀ ẹ̀kan náà lè kí ọmọ ilé kó dẹ̀ sí kí ni ẹ̀dì ṣe àkùsá tí mo lè wá mọ́tẹ́rẹ́sà ní fún bí wọ́n yí ẹ̀ tó rẹ̀ kí ṣàlá ma kọ́bà àánú máa tọ́rọ àmọ́bọ̀ àmọ́bọ̀ kí ni mọ́bọ̀ àmọ́bọ̀ àwọn ìṣàlá mọ́bọ̀ nígbà wọn náà bá dé tó bá rí tójú tiwa náà rí fún ara rẹ̀ lọ́mọ̀ pé kí ni yìí kò sí kí ni òkòkò wọ́ọ̀sì to work kálọ̀ láwọn sátẹ́ǹtì pé á ah, mo fẹ́ mọ̀ nǹkan báyìí a lè fún ọlọ́jọ́ ọmọ kí ó rárá ọmọ alùpùpù á ní ká ọmọ kankan a lè fún ọlọ́jọ́ ah, fún wa lóṣù kan tí wọ́n náà bá ma bọ̀ ọ́dọ̀ wa kan ti jòkó oṣù kan ló ní kí wọ́n rí wọ́n bá ti jòkó gbàgbé ẹ̀ tó o bá mọ lẹ́yìn oṣù kan wọ́n ti ṣù àti kọ́ọ̀tù yẹn ló fà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí anábì náà gba Al-Qur'an anábì náà fẹ́ tètè má ó fẹ́ ìdílé kíni o tó tí gbígbà ti ń kọ́ anábì lọ́wọ́ anábì amọ̀sáré pé amọ̀sáré pé ọlọ́wọ́ pa anábì pé wà la tuharrik bihi lisanaka ìsáàdá máa ṣọ́rí ah, mm, mm, mm. alkùnrin iná àlẹ́yìnà jọmọ̀ áwú sọ́rí mímọ̀ rẹ̀ àwọn alákòójọ fún aláti jọmọ̀ ìdá kọ̀rọ̀nà fọ̀tẹ́mẹ́ kọ̀rọ̀ abájúwájọ́ mọ́kàtẹ́kọ̀ ya tẹ̀lé tabakọ̀ fọ̀tẹ̀lé tabakọ̀ jọmọ́ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìmọ̀ ó àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ ọmọ inú ọ̀rọ̀ wọn kátà máa ń sọ wọ́n ní manurọ́ malẹ̀ ilmà jùmlẹ̀ tẹ́ ń fàádáhù jùmlà ẹ bá gbé Tẹ́pìlẹ̀ kan ṣe. Tẹ́pìlẹ̀ kan ṣe wọ́n ní gbogbo ẹni tó bá ti jókòó pé ìmọ̀ òun wá fẹ́ kó gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn ní ẹ̀rin kó tráyẹ̀ o wọ́n ní àwọn kàn mọ́ sọ fúnra níbẹ̀ pé bọ́ bá tráyẹ̀ tọ́ wá rí mọ̀ kójọ lẹ́ẹ̀kan náà fáátà wúwú irúmọ̀ bẹ́ẹ̀ lè ní lọ díẹ̀ ni because ẹ̀kan náà ló sáré wọlé nítorí bá jáde náà kọ́ ẹ̀kan náà ló anibi abá gbá gòkè oníkíní àgbà sọ̀kalẹ̀ ká ní mọ̀ dandawi ìmọ̀ yìí atẹ́gùn lọ fẹ́ sọ́dúnjọ́ tí ó bá lọ náà bí kíní o dàtẹ́gùn gbogbo ẹ̀ tó bá fẹ́ jẹ́ kí màmá bẹ pẹ̀lú gbogbo gbà àfikún lọ bẹ̀rẹ̀ pẹ̀lú atadarruj sọ́ríká bẹ̀rẹ̀ pẹ̀lú tadarruj yìí ó ní mi'raju takharruj ìgbọ́ ni wọ́n sọ kí ni ọgbọ̀ معراج التخرج إيبو التدرج معراج التخرج أقول لك هجي التدرج معراج التخرج أقول لك هجي التدرج معراج التخرج أنا سؤالي التدرج كما موما دي دي دي دي معراج التخرج ojú نوبا ló bá padà jáde nú ọ̀rọ̀ ọmọ pẹ̀lú báwọn àlùfáà tó ọlọ́mọta fi máa náà jẹ́ ní kọ̀ọ̀kan wọn ìkọ́nà àwọn alfáà wá tí wọ́n ti lọ Abu Umar wá gbájúmọ́ pẹ̀lú Ibn Abdul Barr ìgbọ́ rahimahullah akọtíra kan pa ìmọ̀ gbogbo àwọn alfáà tá máa ń sọ̀rọ̀ mọ̀ láyé àwọn alfáà wa mọ́ ń dáwà padà sínú síra wọn ó náà ni bayanu bayanu al-ilm wa bayanu al-ilm aw jami'u bayan fọ́nmi n tó kó n tó sàlàyé mọ̀ sínú àtọ́lá fi ń bẹ fún máa kọ́kọ́ tí ra jáàmì ọ̀báyá nílẹ̀ ilmi ọ̀pọ̀lẹ̀ ibn al-Barr wá ní talabul ilmi darajatun wa rutab talabul ilmi darajatun wa rutab wọ́n ní wíwá ìmọ̀ yá talibul ilmi wọ́n tó ń wá wa rutabun levels ni o la yanbaghi ta'addiha la yanbaghi ta'addiha kò tọ́ bẹ́ẹ̀ nìkan kó lóun fẹ́ dá àwọn séjìsì kan kọjá kó wá lóun fẹ́ fò lọ́bí tó ga wọ́n ni wa man ta'addaha jumlatan faqad ta'adda sabila salaf ẹni bá wá dá àwọn ọ̀nà táà fi ń wá mọ̀ kọjá tó dá kọjá tó fò lọ ọ̀nà irú ẹni bẹ́ẹ̀ náà fílẹ̀ bá wọn irú ẹni bẹ́ẹ̀ náà

ani wa man ta'adda sabilahum 'amidan ẹni bá wá kọjá àlà ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n ti lọ tó máa máa ṣe bẹ́ẹ̀ dọ́lì yóò ti ṣìnà o yóò ṣe kí ni yóò sọnù wa man ta'adda mujtahidan ẹni ẹni tó bá wá ṣe irú ìrònú bẹ́ẹ̀ ló fi lọ kọ já làwọn onímọ̀ zali irú ẹni tó bá padà rí mọ̀ nǹkan kójọ kan àṣìṣe ó pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ yóò máa ṣe fásiwá dání ó bá dá ilé wọn ní ọjọ́ á sọ̀rọ̀ báyìí ọ̀ kátìrà ilé yìí ó bá ní kíní kan ò sí kíní kíní kan òkúrọ́ ní ọ̀ rí tíra ilé yìí ni kí ló fà á ó ti fojú ọ̀nà àwọn onímọ̀ lẹ̀ lẹ́sìn mọ́ ní gbogbo ọdún bá ti fojú ọ̀nà àwọn onímọ̀ lẹ̀ àbùkù máa ń kàn wọ́n bí wọn sáré ìmọ̀ ọmọ ẹ̀yọ́ kan yóò ìmọ̀ oníran kò bẹ́ẹ̀ nìkan kan tán ìmọ̀ ní pé àwọn fámílì mi rèé ìmọ̀ àti wọn ò lè jà irọ́ ìmọ̀ ní pé tọba ti wá mi ẹ̀pọ̀n lé bọ́ọ̀bá ti wá mi mọ́ kílèmù mi o bọ́ọ̀bá o bó wá nìyẹn ṣe lè máa gbìyànjú dáwì oníkálukú wa a máa gbìyànjú rẹ̀ pẹ̀lú ká lọ ṣiṣẹ́ lórí kankan ó ní pé ìmọ̀ mọ́mọ́ sáré wo bí tó lọ lókèlókè mẹ́rin irọ́ òun ìmọ̀ ní àwọn nǹkan kan tó jẹ́ ní foundation rẹ̀ àwọn foundation yẹn kọ́kọ́ máa ní ọmọ kàwílẹ̀ kan pé latẹ́rkàbónà tọ́bà kan a lò ìpele kan kátó ṣe kínú kátó lílò pele rí ẹni tí ó bá ti lò pele tó yẹ kó kọ́kọ́ lò kò lè rí ma ìkójọ kò tí ó fi kó mọ̀ jọ Allah yóò kàn kóra rẹ̀ sí wàhálà yóò kóra rẹ̀ sí kílá pé wàhálà yóò sì kóra rẹ̀ sí fìtínà yóò sì kóra ọlọ́dá kó mọ́ kó wàhálà àbágbèsè ayé kankan wa àti ká wáyé ma ká sì wà lójú ọ̀nà táwọn onímọ̀ tán lọ sábẹ́ kí ni ẹ̀sìn wa kọ́kọ́ ma bára rẹ̀ du kíní kan náà gbogbo ìmọ̀ ìpìlẹ̀ gbogbo ma ní al-Qur'an ìpìlẹ̀ gbogbo ma ní kí ni o ìkànnà àwọn alfa wàlà aláàmàtà wọ́n ní pìlẹ̀ ìmọ̀ náà ní alukur'an ẹni tí ó bá wá kọ́ ìmọ̀ yìí láyé ní tó fi ọgbọ́ kọ̀rọ̀ bẹ̀rẹ̀ yẹ́bùdà òbí hizbi máa ta yẹ́sàrọ̀ min alukur'an ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kó lọ wo mélòó lòun ìgbé sórí nínú alukur'an yìí ò lọ máa ha ẹni tó lọ́wọ́ bá lè ní ó ha parí láàrin ọdún kan alhamdulillah ọlọ́wọ́ wa dáwà bá kankan náà agbára ẹlòmíì lè mọ́ ká kó ha parí láàrin ọdún kan ẹlòmíì ó lè jẹ́ yóò pé ọdún méjì lọ́wọ́ rẹ̀ kálọ́dún méjì náà ni ó gbà yóò ṣe kí ni èèyàn fún un ẹni àbáwá alùkùránì tán tó mọ ìyá àwọn àlùmùtún àwọn kọ̀ọ̀kan nìyẹn ó làwọn àkọsílẹ̀ táwọn àlùfáà fi dè ìmọ̀ mọ́lẹ̀ sọ́rí odò ìmọ̀ fẹ́ẹ̀ odò mọ́lẹ̀ kí ni ó fẹ́ ọ̀lẹ́wẹ̀ẹ́já but àwọn ìṣọ́rọ̀ àwọn táwọn pè ní mùtú mùtú mùtú nìyí tẹ̀ mọ́ ààyẹ̀ iṣẹ́ táwọn àfáàfáà mùtú nìyẹn ṣe ni pé wọ́n fi wọ́n ṣe àwọn tó jẹ́ kókó kókó kókó nínú mọ̀ kọ̀ọ̀kan àwọn sáwọn jọ àwọn tọ́sàjọ àwọn náà máa ń pè ní mọ́tínú náà pè ní kí ni o yẹn ni pé àwọn kókó inú ìmọ̀ àkójọ síbí ọwà ní pàwọn mọ́tínú yẹn kí ló mọ́ ní ṣẹ́rọ̀ inú ṣẹ́rìfù yẹn láti máa fọ́ láti yóò wà mọ́kórí sí mi ó wà yóò jẹ́ ṣẹ́rù summarize ìmí ṣẹ́rù ọ̀n wọ́sí ṣẹ́rì tó kò sí wà kékeré jù ibíbẹ̀ sharhun mubassat sharhun mabsut sharhun basit sharhun ta fẹ́ ìmọ̀ lójú mẹ́ níjọ́ èèyàn bá ti jẹ́ dògìdókè mà látọ́ mọ́ débẹ̀ sọ́nà ìjọba alùkùránì tán wọ́n padà sínú àwọn mùtúùnù àwọn mùtúùnù tó wọ́n ha ó wà ha mùtúùnù yẹn náà ní yá dáadáa àwọn mùtúùnù hadith wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn alàrùbà àwọn nàwàwíyà àwọn mùtúùnù kéékèèké bá wọ́n bẹ̀rẹ̀ ṣọwárí jẹ́ ìrọ̀fẹ́ ráhámù tú lórí fánú kọ̀ọ̀kan lọ́tí ní mọ́tún tọ̀ ha kàtà níbìlẹ̀ ẹ̀lú nínú fík ní mọ́tún kàtọ̀ ha nínú hadith lọ ní mọ́tún àbáwọn nàwàwíyà hadith náà ni ọha tó ní náà tó tó rí agbára ńlá kan bẹ lára àbáwọn nàwàwíyà sọrí tẹ́tẹ́ alìmọ́mù náwí alẹ́ rahmatullahi sí lórí àbáwọn iṣẹ́ tó ṣe ni pé wọ́n wo gbogbo àwọn ìdájọ́ ìsìláàmù lọ́wọ́ gàràgà àwọn hadith kan wá ń bẹ tó yẹ pé jàwà mẹ́rọ̀lì kẹlìmì ni wọ́n hadith ẹ̀yọ kan ni ó ti wá kún nǹkan tó pọ̀ sínú nípa Islam àwọn aṣàgbogbo ẹ̀ṣàgbogbo ẹ̀ṣàgbogbo àwọn wá sábí 42 jọ aláàbọ̀ fi bìnà lọ́jọ́ bilhambal alẹ́ rahmatullah àwọn padà wá òpó ẹjọ́ àfikún kìíní àwọn wá fi mẹ́jọ kún ó wá di mélòó kàn sí i àwọn aṣàlà ìgbogbo ẹ̀ tọ́lá wà bí tòun tọ́ bá lè rí ìhùn náà gbé sórí a ń tọ́ lè dá sí nínú Islam yóò ṣe kí ni yóò orí at least àwọn ìpìlẹ̀ ẹ̀mọ̀ kọ̀ọ̀kan ọtí gbé sí ọba tó amúrù àgbọ́nà àwúyà ọjọ́ tó gbọ́ sọ̀rọ̀ Umdatul Ahkam bọ́ sí rúbí ìyá tó sọ ọ̀lẹ́ṣẹ́ ọtí ní àwọn kankan lọ àwọn àjẹsára là ń pa ọ̀tí ní kí mo gbé àwọn abẹ́rẹ́ àjẹsára ni níjọ́ tó bá padà dé agbó mọ̀ àwọn tó ní lára nù tẹnutẹ náà lè gbà pé ẹ̀mí máa ẹ̀yìn àìsàn máa wíra bá kọ́lùmí ìwé àwọn tí dábì ní lára tó fi lè wí rẹ̀ Ọ̀làwò láàbá pẹ̀lú sọ́jọ́ pé ليس بعد العلم أو كنت في السوق كان العلم في السوق أو كنت في السوق كان العلم في السوق bí o ṣe máa kójọ nìyẹn ọtí àti kójọ nù fiqh àti kójọ nù hadith wà bọ́ sínú tafsir wọ́n tó tẹ̀síìlì olúwọ́ mọ̀kátásà òṣìlú tẹ̀síìlì wọ́n wà nǹkan tí wá dé mọ́lẹ̀ ń pa rẹ̀ bí ó sì máa múnu bí ó sì máa múnu ọwọ́ àbọ́ sínú àkídà nínú tawhid bọ́ sínú tawhid bọ́ sínú àkídà nínú tawhid lè mú kìtàbù tawhid tó mú yóò tàmúrù alfusulu salasa mú yóò tàmúrù alqawaidu arba'a kashfu shubhat tọ́rọ bá القصيدة الحائية القصيدة اللامية العقيدة الواسطية ترى اللي العقيدة السفارينية العقيدة الطحاوية ẹjọ́ العقيدة الطحاوية àwọn tó nídìí bí ọ̀rọ̀ àkídà gbogbo rẹ̀ sílẹ̀ ìsàjọ́sílẹ̀ àwọn àbá àtúnwà ti ṣe ṣídìmọ̀ rẹ̀ débi pé àwọn ibi tọ́rọ̀ tó fẹ́ dàbí pókù díẹ̀ wọ́n tó pàkíyèsí lórí gbogbo kí ni ọmọ jẹ́ sára díẹ̀ díẹ̀ ni o ọmọ jẹ́ sára díẹ̀ ni o tí gbogbo àwọn ilé yìí bá wá sára jọ àfá ní tó kù ní kọ̀kan mọ́ lọ́ka ṣòro àwọn tó wá kójọ yìí àwọn ìpìlẹ̀ mọ́nú ó wá ku àlàyé rẹ̀ sórí odò àlàyé àwọn tá a odò àlàyé alukur'an tọ́ha odò àlàyé hadith tọ́ha odò àlàyé fiqh tọ́ha odò àlàyé àwọn nǹkan tọ́ha ní mùtúmẹ̀ ìmíyà bọ́ọ̀sẹ̀ lọ́dún lọ́gbà náà ní inú náhàwù inú sọ́rọ̀ inú náhàwù inú kíni o inú sọ́rọ̀ masunu la ajiru miya lórí ha a ti sọ́dí nazumu náà nazumu la ajiru miya ha fún náhàwù masunu sọ́rọ̀fù múrú masunu bina masunu nazumu ni makasudi kọmọ mọ́ wọn kẹwàá ha gbogbo ẹ̀ sórí sórí kọwàá ti gbé gbogbo àwọn tí mo ń sọ yìí sórí àfáà mọ́jẹ̀ ìmọ̀ níbẹ̀ lára rẹ̀ o gbogbo ẹni bá pàdé rẹ lọ́nà kí ló pàdé ìmọ̀ ẹni bá rí ọ kí ló rí ìmọ̀ sọ́jọ́ bá ti ń sọ̀rọ̀ ọmọ tó bá ti dé báyìí wọn ni ẹni kó ṣe kí ni ìgbà ẹnu ti ẹnu ò lè gbà pé ilmi ìmọ̀ ìhàlùmá yá máa ń dò yá bá àwọn àwọn كان العلم فيه معي أو كنت بالسوق كان العلم في السوق أو كنت بالسوق كان العلم في السوق انت المنيوس اللي بانوا pé gbogbo ta kálẹ̀ yìí ọlọ́dẹ gbogbo ọlẹ́ ní lára tọ́ra ọ̀ta kálẹ̀ iná ń pè ní usulul ilm àwọn foundation mọ̀nú mo ní wọ́n ti gbé sára rẹ̀ so àwọn tí ẹ̀ bá ti wá ilé ta fẹ́ kọ́ solid foundation gbogbo ta bá mọ̀ lé kí ni yóò mọ̀ sí ìjòkó yóò sì dúró dáadáa ìkànnì al-Allamah habibullah ta'ala wa ra'ah a ní lọ́rọ̀ àwọn tàwí yìí man dayya al-usul hurima al-wusul man dayya al-usul hurima al-wusul ẹni tó bá ti lọ rèé fi àwọn ìpìlẹ̀ màráre hurima al-wusul níbi èèyàn máa ń dé bí ìmọ̀ tẹnu rẹ̀ fi máa ń gbaru tẹnu ṣáfì ìgbà kò ọmọ ilé wà sọ́lá wàsọ́là fẹ́ kìí wọn ibi ìmọ̀ gẹ́gẹ́ láti mọ́ wàsọ́là tó mú ọ̀rọ̀ ìmọ̀ ọ wá lè wàsọ́là ìdájọ́ yá àtàlùkùsùl mọ̀ndọ́ ìyá àlùkùsùl ṣòwòl ìmáàlùwùsùl ọ̀ ní débi yẹn wọ́n dé o eh ọ̀nà ìdáwò débi yẹn wọ́n débi wọn. a ní ìdájọ́ yá àtàlù usul nígbà tó bá ti lọ rí láwọn ìpìlẹ̀ mọ́mọ́ ọfò mọ́mọ́ ọwá sọmọ̀ di bígbà tí dáfó lọ lórí títì tọwá lè lọ́wá sí kíní ọwá gan ọwá gan mọ́ tó mọ̀ ọlọ́rí pọ̀ ti gan fa innaka tuhramu al fa innaka tuhramu ìyá fa innaka tuhramu ìmọ̀ ọ̀lẹ́ ni sọ́rí pọ̀ ti gan báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀ní mọ́ tí ó yí ọwọ́ rẹ̀ yẹ kí lọ́ ti sọ́rí jíjẹ́ lẹ́ táyà ìlà yóò kọjá tẹ́ tó lé ẹ̀kan lulẹ̀ yóò kọjá tó ní kí ni o tó lè yànsán lulẹ̀ ìwà ọ̀dípò lọ lulẹ̀ lásán ọ̀lulẹ̀ tó àlè lè dìde mọ́ nítorí pé ọ̀tọ̀ ọ̀nà tá ọmọ àjámta alẹ́lẹ̀ ilmi ojú ma fọ́bẹ́ mọ́ ìmọ̀ bí ìgbà tí èèyàn gan mọ́tò lórí eré ẹni bá gán mọ́tò lórí eré bó bá ara rẹ̀ àwọn ah ilé mi náà wà gan lórí ilé tí ìwọ náà sì tó dúó kọ sí wọ́ ọlọ́gáréjì ọ̀fẹ́ lọ́gáréjì lọ́wọ́ mọ́tò ọ̀fẹ́ dúó mọ́sọ̀bù lọ́wọ́ mọ́tò ọ̀fẹ́ máa wọ́ lórí express anything anything can happen ọlẹ̀ rẹ bọ́gọ́ kí mọ́tò tó wá tẹ̀ ọ̀pá bẹ́ẹ̀ni mọ̀ tọ́bá lọ ń lọ gán ìmọ̀ lóòótọ́ ń gan lórí eré ìmọ̀ jẹ ọbọ́ bá tó wá já ọbọ́ ó lè já ọ sínú jahannam torí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń gán mọ́tò tó máa ń gán ìmọ̀ lójú ọ̀nà ẹ̀hàn máa máa wúra bí pé àwọn ti rí mọ̀mú àwọn ti rí mọ̀mú àwọn ìwà tí ó gbé ní ọjà náà ní wàmọ̀wà lọ́wọ́ wọn ọlọ́mọdá wo sórí ibú ọlọ́dákùnmọ́já sàgbákò so ẹni bá ń tẹ́jà alóòsùl ẹni bá ti ráwọn ìpìlẹ̀ yìí láre ṣórí bá lóòsùl ọlọ́run kò lè débi ibi ìmọ̀ o fàyẹ́jìbò alátàlìbìl ìlú ọlọ́wà dọ́ra yẹn lórí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ayé síra aláhàbìl òṣùl kó náà yà rìn lórí àwọn ìpìlẹ̀ ẹ̀mọ̀ yìí wọ́n yẹ tàlákàlẹ̀ elementary level mọ̀ má rò pé èbì mi ti wá dàgbà dé ìbìnrin kí máa kọ́ alẹ́ bá ta ìgbé tó ọ̀pọ̀lọpọ̀ gbà nù ìyá 70 years wà ló fẹ́ kí ó ní ìsìnkú màlùkù ránìká tó bá fẹ́ ká kọ sọ́rí bá ti mọ́ ń kọ́ àwọn ọdún mẹ́ta láti kí ni irú tá ń kọ́ wọn lákọ̀ wọn náà a lè máa mọ̀ sọ fún ẹ pé alánú àrẹ́bà a lè fún wọn lápọ̀lẹ̀ pé ọlọ́jọ́ orí àmọ́ táwọn ọmọ ń kọ́ òun òníwọ́n ló kọ́ kò sí dá ni kò yé jẹ́ kí ni kò ní sọ pé eh, ìgbà tí èjì mi ti wá kọjá àwọn ọmọ yẹn ó yẹ kí n kọjá lẹ́bùn tán kọ irọ́ sọ lẹ́bùn tán kọ òun lẹ́bùn ìpìlẹ̀ mọ̀nú èjì kọ́ náà fi gbé lẹ́bùn yẹn kalẹ̀ lẹ́bùn tí máa dìzáìnì fún rẹ̀ pé wọ́n tó bá fẹ́ mọ̀ mí ibi tó gbà kọjá rèé kò fẹ́ mọ èjì regardless èjì rẹ̀ tó tọ́ ọmọdún mẹ́ta bá wálẹ̀ tó wá ti gbàbẹ̀ kọjá ìmọ̀ọ́mọ̀ pàṣẹ ẹ̀ náà ni ìwọ sẹ́fútì náà ìmọ̀ọ́nì lọ gbàbẹ̀ wá ní àmì ah, ti kọjá abẹ́ ẹ̀nà ọmọ tún mẹ́ta ló gbàbẹ̀ àpọ̀ ah, bá ti gbàbẹ̀ tọ́ bá gan-an tọ́ gánmọ́tò lórí eré bọ́ ọba forí lulẹ̀ fàlátẹ̀lù mọ́nà ilá nàfṣátà ara rẹ̀ lọ bú mọ́bù ẹnìkan albayanu wádẹ́ àti ká kọ́ ìmọ̀ o a gbọ́dọ̀ mọ́ lọ múmọ̀ ní èrèfé ọlọ́pàá fún alágbóyè mọ̀ sọ́rí bá ti wá ka ọgbà àwọn òṣùlù kalẹ̀ lẹ́ẹ̀kan àti wá hàmùtúnù náà làbúdà àǹtẹ̀dọ̀ àkọ́tọ̀tà ẹ̀mẹ̀yà wọ́n wà pílánì ààrẹ àtọ́ níbílẹ̀ yìí sọba ti kàálẹ̀ yìí náà sọ̀gbọ́n ráwọ̀ pé á òkè ràbí gbogbo àṣírí ìmọ̀ láti tún fún wa lọ́sàn yìí mọ́jà àtọ́ra wa àdìtú àṣírí ìmọ̀ lọ́sàn yìí pẹ̀lú tàwí yìí wọ́n lára túnlọ́ láti kéré ogún ọdún òsì wà lẹ́nu tàwárá túlẹ̀ lójú wọn ra sọ sọmọ arákan ra sọ kékeré ta sọ láàárín just fifteen minutes wọn ọgbọ̀n ọdún ọ̀nbẹ̀lẹ́nu rẹ̀ ẹnu ẹ̀ làwáwà yìí orí bí dájú kú sínú àwọn àfáà wá tàbá wájú ọ̀nbẹ̀lẹ́nu ẹ̀ ẹnu ẹ̀ náwà wọ́n wọ́n látàn wọ́wọ́ ìpìlẹ̀ yẹn yẹn gbọdọ̀ kọ́kọ́ plan ọmọ kéwù mọ́ ní plan yìí ní bá bẹ́ ìrọ̀wọ́ kálukú yìí bẹ̀rẹ̀ jòkó yìí sùn kí ni lẹ́yìn yìí táwa ti design fún kò ní mi fún rẹ̀ àbọ́ lé mi fún ara rẹ̀ sọpá dìsáìnì dìsáìnì tí wọ́n ayé àwọn àgbà kan lẹ̀ pé mo fi sùn àṣìmí ọmọ ṣeré ẹ̀rọ ọkàn lè ṣeré díẹ̀ díẹ̀ àbí ẹlòmí eré ló fi gbogbo ẹ̀ sí ìwọ́n jẹ́bi tó lè rẹ̀ ọ́ gbé báyìí rò báyìí ọ́ gbé pépà jáde ọ́ gbé wì wà máa la pláàni ara ìgbésí ayé rẹ̀ ojoojúmọ́ mi bí mo ti fẹ́ máa lò ó rèé ọ̀sẹ̀ mi mo ti fẹ́ máa lórí ìjọ monday àwọn tí mo gbọ́dọ̀ máa ṣe rèé tàbá lọ lè kéwú ká kọ́kọ́ jí láàárọ̀ bí alukọ̀ wa àbí kò sálukọ̀ wa àwọn pẹpẹ fúru wa àwa lọ mọ́tọ́rọ́sà àwa close close náà wà yẹn máa sùn bí one hour tó bá di three máa dìde ńlẹ̀ kó tó tó àsìkò tá a máa lọ ṣe alukọ̀tò Quran kí kọ́kọ́ lọ ṣe àwọn kankan náà wọ́n plan yàrá rẹ̀ á kàtà tó àlè lọ ní táǹtì kò lọ bí wà sí mo ṣe mọ́ ló mọ́ ń dèmí rí mo fẹ́ mọ́ lọ tí ìṣẹ́ kódà wo sọ nígbà tó ọ̀sìn lè kí ó eh, àwọn kan sì mọ́ wò wá àmọ́ péjì wọn àlè rí kíní wò mẹ́ni wọ́n sì mọ́ fóònù òdògó yìí péjì the voice of truth eh, àgbákò tí sí wà under attack under attack pé tọ eléyìí náà ọlọ́run tó dọ́dọ̀ wọn ẹ̀yà eh, àwọn kan wà online náà mọ́ fóònù àwọn òdògó yìí sọ nígbà àwọn yìí ò ń bẹ kí sílẹ̀ kí ìlú wa táà níbi àwákọ́lá àrí láàlá pláàni gbèsè ayé rẹ̀ fún àmọ́ wọn náà tí wọn náà bá ń gbọ́rù ta wí ìwọ náà lápá ní ìgbésí ayé ara rẹ̀ kódà kí ẹ̀jẹ̀ tó ṣiṣẹ́ kí ẹ̀jẹ̀ tó lọ bíṣẹ́ kí ẹ̀jẹ̀ tó lọ sọ́fíìsì kí ẹ̀jẹ̀ tó lọ skul kódà pé pélé kí obi tí wọ́n lọ ẹmọ́ wálé wọn dé lọ́sàn ìwọ náà jòkó pé tí n bá dé ni mo fẹ́ ṣe tó báyìí kó mọ́ iṣẹ́ ilé fi sára ṣẹ́ rẹ̀ káàmù báyìí máa ṣe lóore àtàgbò báyìí ìdàgbò báyìí èyí tí wàá fi sùn yọ bẹ́ẹ̀ wọ́n kódà èyí tí wàá fi ṣeré yẹ òwò èyí o tí wàá fi ṣeré jó wọnú pláàni ẹ̀ wọ́n á sígbà téèyàn ń ya ten table ní yóò ìwà ìyá má jí láàárọ̀ fáìlì mo gbọ́dọ̀ jí tí má jí ní fáìlì tí mo gbọ́dọ̀ ṣeré tí má ṣe lè tàn má tó ṣe lè lásìkò wọn tó wá tó bá wa kábà kí wọn jókòó ti àfikà ìyàgò báyìí máa ṣe àfikà rèé n bá ti dé báyìí bẹ́ẹ̀ lọ dáná n bá dáná báyìí bẹ́ẹ̀ lọ ṣe nǹkan báyìí n bá ti ránṣẹ́ máa lọ wẹ̀ n bá ti wẹ̀ tán máa jẹun n bá jẹun tán máa múra lékè o bá múra lékè máa gbé báyìí mo lọ mọ́tò sáà yẹn òṣàlù ti dè bẹ́ẹ̀ máa lọ sọ́kọ́ yọ ṣe mọ̀rọ́ àwọn tíra báyìí tíra báyìí wọ́n pílánì ààrẹ wàá rí plan àsìkò halqatul Qur'an ba'da salatul asr wàá plan ìgbò plan dáwà fún lè ṣe wọ́n fi ìsì ìdá bá fún ọ̀wọ́ náà wà ní tiẹ̀ ẹni tí ó ń sọ ọmọ lẹ́gbẹ́ wá ń bí ìtọ́ táwò gbé plan òkúta ìwọ náà plan rẹ̀ pọ̀ ti ṣẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó lábùlẹ̀ ẹ̀lù lè ní wọn ní plan fún ara wọn kálukúkà jí kìfámọ̀ táfákọ̀ náà ní wàkúlù mọ́ táfákọ̀ náà sì ní la ilaha illallah gbogbo tó wá láti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà ni ó jà á tó àwọn tó ṣe páwọn ẹlòmíì ń bẹ ọ̀wọ́ ọmọ kí wà lọ rí jókòó sórí Facebook yóò máa sọ kí lọ́tún ṣẹlẹ̀ lẹ́ni ohun tó tó ṣẹlẹ̀ lẹ́ni ohun lókè wọn bá wọn náà ní wọn láfà kìíní kan ní ká bá ti ẹ̀jẹ̀ lẹ́nu ìrìnà bẹ̀rẹ̀ mo gbọ́ tọmọ kan ńgbà tí ń sọ̀rọ̀ afárá kan wọ́n bá ní ẹ nígbà ogun kan náà ṣe yìí táwọn ìbá bà dá àwọn ayé wọn bàjẹ́ ní ẹwà ah ẹwọ́n tó ní ìbàjẹ́ ọlọ́wà ti bàdá àbáyé rẹ̀ ti bàjẹ́ nù ah báwọn náà just like that so báwọn yóò jẹ́ ọmọ iṣẹ́ òun ó yá tuntun ló ṣẹlẹ̀ lẹ́ni o ta ló tún sọ nǹkan lẹ́ni o ta ló kú kọ̀ọ̀kan lẹ́ni o tó aláàbùtakù lọ́la o àwọn ara wọn náà tí kí wá jẹlẹ̀ ọdúnbọ̀ kí wá ló wá ń ṣẹlẹ̀ báyìí o in táwọn ẹran káàkiri so sọ́rí wà àwọn tí bá ti ń gbèsè ayé bá wọn kò sí mọ̀ nàìjíríà ìmọ̀ oníjòkó lára rú àwọn ìjọba wọn tó bá rí lórí Facebook náà ni ìmọ̀ tó kọ́ńjọ náà tó wá lóun kọ́ mọ̀ ní tó bá lórí Facebook ní ọ̀rọ̀ oníkíní olùmọ̀ tó kọ́ tó wá lágbàá kò ti lọ lórí Facebook ní pé tí wọ́n bá rí mọ̀ ṣẹ́jú márùn-ún kọ́ ah tó ti lo tọkùnrin ìyá sọ́bà ká ló lo one hour lórí Facebook ní dé ni o sọrí nǹkan tí ó jàǹfààní kankan nínú one hour ó lè mọ́ kọjá nǹkan ten minutes how many minutes you want one hour sọrí fifty minutes tó kù èyí tó owó tó fi ṣẹlọ́wọ́

so lọ plan ìgbésí ayé ara rẹ̀ wá plan ẹ̀ lori ìmọ̀ ni wọ́tọ́ àwọn tó jòkó ilé ìjòkó yá tàwọn lè bá rẹ̀ ọ̀rọ̀ yìí ó lè mọ́ kan yàrátà púpọ̀ àbí tó náà bá lọ́mọ lọ ní kéwú àbí yàrátà tó náà ń tó ráwọ̀ yàrátà ní iná tó ń wá mọ̀ yélépo mi tó ń wá mọ̀ ẹ̀yìn náà sára wọn máa ti tàmọ́ wálé kéwú kálukú ló ní nǹkan rẹ̀ ní ti tí lọ bẹnu wọn ẹni tí ìtajà bẹnu wọn ẹni tí ẹlẹ́ra ló lé bẹnu wọn wọ́n sì wá mọ̀ wá àti pàṣẹ kéwú mọ̀ lọ wọn náà sórí gbogbo tó wá ti mọ̀ pé ọ̀ ń ṣiṣẹ́ mọ̀ ọ̀ ń rìnrìn mọ̀ wọ́n ń plan yourself ọgbọ́dọ̀ ní ọdúnwọ́dọ̀ ṣe wádọ̀ ọkùtà ọ ní kankan tó lálẹ̀ fún rẹ̀ ọlọ́mọta ṣe rán fún wọn mm. ṣẹlẹ̀ tó bá la plan ilẹ̀ fún rẹ̀ báyìí tó bá lo kí níyẹn ká tó rí ọdún kan ọlọ́mọta ṣàánú rẹ̀ níbẹ̀ ìkan àwọn alfa kọtíra kan nípa mọ̀nà àjíyà tó fi tọ́lọ àwọn abáwọn yẹn ya táìtì wọn abáwọn ya plan lọ́tún wọn sọ jẹ́ ìsìtìra inṣàlá bóyá padà bá ọ̀rọ̀ yìí náà débẹ̀ ìbẹ̀rẹ̀lá máa tàbá tún gbókè ìmọ̀tí báyìí lọ ní plan tí wọ́n fẹ́ ọ̀pọ̀ bóòlù sí pọ̀rọ̀ plan yẹn lórí àkídà àwọn tíra olóyè kan máa kà lórí fake àwọn tíra olóyè kà lórí usul àwọn tíra wà là wà là wà là wà là gbogbo ẹ̀ tó bá rí irú ìlànà yìí bí ìbẹ̀rẹ̀lá òun gẹ́gẹ́ fún rẹ̀ ìjọ tó bá dé kí lásọ̀ pó dé tó bá jókòó kí ló jókòó tó bá sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ ilmi ma'i haythu ma qalbi wira lahu qalbi wira lahu لا العلم فيه معي أقود بالسوق كان لا العلم بالسوق أقود بالسوق كان جل في علاه أن يزيدني وإياكم علما نافعا آمين. ورزقا طيبا آمين. وعملا متقبلا آمين. وشفاء من كل داء صل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين هل السؤال يوجد السؤال ونقرأني الشيخ القرآن أولا الشيخ ثانيا أه هل سمحت للشيخ أن يتفضل أولا طيب بارك الله بارك الله جزاكم الله خير طبعا جزاكم الله خير جزاكم الله خير يا رب الكتاب نعم الميديا آه، كذا آه، كما عرفنا أن شبابنا الآن في هذا الحديث هي أصل الحديث يبينون أوقاتهم في على يعني طلب الأحداث الواقعة العلم الواسع من قراته في أشار السنة لحميدي نعم. يعني شرحه عبيد عبيد بن الجابري نعم. خلاص يعني تعلم الواسع علم الواسع نعم. يعني من منهج منهج سعد الصالح هذا عن نبحث كيف نعرف يعني ما يجي الآن الواسع الآن هذا هو بارك الله فيكم يعني قضية معرفة الواقع أو فقه الواقع كما يسميه بعض الناس هناك ما يسمى بفقه الواقع ومعرفة الأشياء الواقع والأحداث الجارية وما يجري بين رجال السياسة ورجال الدين وما يتعلق بهذه الأمور وأكثر الشباب يضيعون أعمالهم وأوقاتهم في مثل هذه الأمور يضيعون أوقاتهم في مثل هذه الأمور لأنه كما يقول أهل العلم ليس المهم أن تعرف الواقع هذا ليس المهم ليس المهم أن تعرف الواقع وإنما المهم هو أن تعرف الواجب في الواقع أن تعرف الواجب في الواقع هناك فرق بين معرفة الواقع هناك فرق بين فقه الواقع وفقه ومعرفة الواجب في ماذا؟ في الواقع هذا هو العلم هذا هو المهم هذا هو الذي يهمك لكن أكثر الناس وأكثر طلاب العلم في اليوم إنما يتتبعون الواقع فقط ويتتبعون معرفة الواقع فقط دون أن ينظروا في معرفة الواجب في الواقع الواجب في الواقع أحيانا هو أن تتخلى عن هذه الأمور وأن تتغذوا عنها وأن تترك عنا شيئا لم يكن هذا هو الواجب الواقع أحيانا لقد قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا تركك ما لا يعنيك أحيانا هو الواجب في بعض الواقع هو الواجب في بعض الواقع وبعض الواقع الواجب فيه أن تتكلم فيه من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف أضعف الإيمان أرجو أنني يعني تفطيت للجواب على هذا السؤال نسأل الله السلامة والعافية ìtọ́bẹ̀rẹ̀ aláwọn kanú àwọn tíra táwọn alfáà mọ́ sọ pé kánà ma هذا ń lọ láti kí ni kánà ma ti ń lọ kí ní ṣẹlẹ̀ ọdúdú ọ̀rọ̀ sí ni pé ká máa ń tẹ́ lọ àmọ́ ẹ̀kọ́ ló wà important nítorí wà important ni pé kí lójúṣe tiẹ̀ nípa tí ó lọ nǹkan tí ń lọ mí gbà mí lọ ojúṣe tiẹ̀ bẹ̀ ni pé mẹ̀lẹ̀ husni islam mẹ̀lẹ̀ márùn ún tàkù máa ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ dárúkú máa ní yìí òun wá kàkiri fún lọ sórí social media ọba ọba alwájìbù lè wá àkàì nígbà míì ó sì ní pé kọ́ ṣe ìǹkarú alìmọ̀ǹkà ìǹkarú alìmọ̀ǹkà so tí ó wà jẹ́ tí yíò mọ alwájìbù lè wá àkàì onínà lẹ́yìn asàhí aláàbẹ̀ tí ó bá ti símọ̀ ọ̀ní mọ alwájìbù fìlúwàákàì ìdán nínú fíkùlùwàákàì àti màrífàtùlùwájìbù fìlúwàákàì ìwọ́n fìlúwájíbí fìlúwákà nígbà kan máa ń ṣẹlẹ̀ ààrẹ ah, wá kówó jẹ́ kéèkèé ìjọ́ kówó jẹ́ ìjẹta ìjọ́lómi mọ́ wákàtí nù ọmọka níwìsì ẹ̀yìn wá kó nàìjíríà jẹ ẹ̀yìn wá kọ́ wá bá wọnú ìyàrá ẹnìkan ẹ̀yìn náírà wá pọ̀ gan ẹ̀yìn dọ́là ti wá lọ sókè o ẹ̀yìn tún wá lọlẹ̀ padà ìbá pound kan ti wá ju dọ́là lọ ẹ̀yìn tí wá kó wọ́nbì kan ẹ̀yìn Tinubu wá fẹ́ bá kiri kan àti kúnà wá sọ pé wọn ò ní gbà ẹ̀yìn Peter Obi ọ̀nà wà ní pé kiri nítorí mọ ìwọ́n gbójú mọ ẹrù ó ní aṣíkíṣọ́mọ̀ nàìjíríà ní ìyọrí yìí ní tó kọ̀ọ̀kan gbogbo wa tán wù yìí tó ẹ̀kọ́ rò ní pé kí lójúṣe ti ẹ̀ ń bi àwọn ìṣẹ́ tí wọ́n sojúṣe ti ẹ̀ ọkàn máa ti ń ṣẹlẹ̀ lásán ọkàn máa ti ń lọ láì mọ́ tó ẹ̀kọ́ sí nípa tí nípa ti lọ́mọdé fún alágbọ̀yẹ ọlọ́wà oníkùnrin tàbí àwọn tó yọ àkùnrin. Abdullahi bin Ja'ala ibn Dirham. Barakallahu fikum. Ìtàn ẹgbẹ́ bá ti wọ́n sọ fúnra wa. Sanadan kò lẹ́sẹ̀ lẹ̀ Sanadan. Oṣù kí ni o? Kò lẹ́sẹ̀ lẹ̀ ní tàbá ní ká wo Sanadu rẹ̀. Àmọ́ àwọn afá máa ń kó ti tàn yẹn gan. Alùpàá Ja'ala ibn Dirham. Ìjọ tó sọ pé Al-Qur'anu makhluq ó dẹ̀ takò wàkálàmàláhà Musa taklima wàkálàmàláhà Musa taklima ó takò wọn ni àwọn ẹgbẹ́ wọn náà máa ń ké ní wàkálàmàláhà wọn wá sọ Musa di fa'il àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so Khalid Abdullahi al-Qasri òun wá lọ gba àdúgbò bọ̀ wọn wọn jọ náà ìlú kíre nígbò wá dijọ́ ọdún léyà nítorí gbogbo ẹ̀yìn yẹn lẹ́ ń pẹ́ràn o àmọ́lé ní ìmìnú pẹ̀rànléyà àmẹ́rànléyà àti ìmìnú ja'ad ibinu dèrà afáwà ní tó fi yíò náà sílọ̀ ní ó fi sílọ̀ ní ohun tó fi ṣe kí ni a má kèé fi pé ẹ̀rànléyà ló fi sílọ̀ pé pa òbí lẹ̀jẹ́ yíò kọ́ ló fi sílọ̀ ní tó fi sílọ̀ bẹ̀ ni pé a ta bá sílé ìfún olùwọ̀ yìí wọn ni wọ́n ṣe rú ẹ̀ àmọ́rún ta wí yìí èèyàn individual kò ṣe kí ni ìjọba ló láyà pé á pẹ̀lú tẹ́ni yìí ṣe yìí ẹ̀já tẹ́jẹ̀ rẹ̀ lẹ́ pé òun náà pààyàn àbí tó ṣe gan ju ká ká pààyàn lọ bírú àwọn tàwí yìí àmọ́ bí ìbá ti gbéyàn dárú ọ̀ràn bẹ́ẹ̀ láyẹ̀ ṣe lò dámọ̀ mọ́rí ẹ́n mùsùlùmí agbọ́dọ̀ tẹ́jẹ́ mùsùlùmí lẹ́wọ̀n إلا àyàfi ìṣẹ̀dá sàrà àwọn nǹkan mẹ́ta kan àtàwọn nǹkan míì ẹ̀tọ́ sí nǹkan mẹ́ta wọn náà ọlọ́mọsá ìfọ́ alágbóyè أبلغ الله سبحانه وتعالى من أنه وكرمه وعيه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك شاء الله لا إلا أنت أستغفرك وأتوب إليك علمي ما حيثما لما موت ينفع وعاء له لا كنت